aṣọ àtàwọn ọkùnrin náà eight hundred naira so tàwọn ọmọdé five hundred naira so pé àti báwọn yẹn ṣe máa ń ṣe ráàlì yẹn tó dàbí kó ń gbilẹ̀ gan-an so so yẹ kó rí bẹ́ẹ̀. la ìdánilẹ́kọ̀ọ́ ló yẹ kó gbilẹ̀ àti ìtún ìgbésí ayé wa ṣe ìṣe ìjìlá kù lójú ọ̀nà tí ìsìn tọ́lọ́run bá fi rán jíṣẹ́ mẹ́fìlá àlọ́ sọ́lá nírò rí wa ní sọ̀rọ̀ sí wa àti níṣe sí wa lọ sí tí ọlọ́run ọba fi rán òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam n tá a ṣe nìyẹn ìdánilẹ́kọ̀ọ́ ìlà àmọ̀ṣe nínú àwọn mọ́ṣáláṣí náà náà àmọ̀ṣe nínú àwọn mọ́ṣáájì àádẹ́ máa mú lò nínú àwọn ilé wa bámbámbám lọ kì í ṣe rádì rádì wa àwọn ẹ̀dẹ̀ muzoharat ní gbogbo àwọn eléyìí tó jẹ́ pé kì í lọ bí kankan di ayat propaganda ní kì í lọ bí kankan ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe rádì ẹ̀tọ́ bá lọ lé wọn ò ní ní bá Islam kankan bẹ ọgọrọ wọn. asalaamualeykum. wa salaam wa rahmatulah. ẹ jọ lórí ọ̀rọ̀ àwọn tó máa ń lọ fún iktima àtẹ̀sọ́ lẹ́ẹ̀kan yẹn. bẹ́ẹ̀ni. pé bídíà ni àbí. láṣẹ láṣẹ. na ẹni tó wá dé pé àwọn tó yẹ pé bóyè táìmù tó máa ń lọ ni àwọn tó yẹ pé wọ́n lọ wọ́n fẹ́ lọ pèsè sílẹ̀ wọ́n fẹ́ lọ palẹ̀mọ́ bẹ́ẹ̀ wọ́n wá ní àtìlẹ́yìn. wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ lọ ṣèpalẹ̀mọ́ wọ́n máa ń ṣèpalẹ̀mọ́ sílẹ̀ kan tó lọ. tí wọ́n wá lé ọ̀tẹ̀ kó máa ń wà pẹ̀lú wọn tó wáyé pé ìgbà tó wá ń lọ wọ́n wá ní accident ọlọ́run wá kádàrà kan kú. ṣé a máa conclude pé wọ́n ti kú sórí bíbíà nìyẹn bẹ́ẹ̀. ẹ ṣe ọmọ àwọn míì wà tọ́jà yìí pé ìfẹ́ inú ni wọ́n ń ṣe ọlọ́run ọba ó jí olúkálukú dìde lórí àníyàn rẹ̀. Eh, ọlọ́run ju olúkálukú dìde lórí àníyàn rẹ̀ bọ̀tà àdúrà tá a máa ṣe fún wọn ni kí ọlọ́run bá tọ́ wọn sọ́nà láṣẹ kánà wọn fi ìtọ́ra rẹ̀ náà wà á lẹ́kọ̀ọ́ sọ. asalaamualeykum salaam wa aleykum salaam wa rahmatulahi. náà ó sọ pé ibi tí mímbàrú bẹ́ẹ̀ bí sí mímbàrú wà ní mọ́ọ̀sì kan. pípọ́n wa sọ pé rọ́sùlẹ̀ sọ pé ibi tí mímbàrú bá ti wà èèyàn gbọ́dọ̀ kí sùn báyìí níbẹ̀ mi wọ́n fẹ́ béèrè pé ṣé tòótọ́ ni àbí tòótọ́ kọ́. èèyàn gbọ́dọ̀ kí yín níbẹ̀. ipò gbọ́dọ̀ kí prayer níbẹ̀. wọ́n ṣe ń gbọ́ báyìí ẹ jẹ́ ká láti sìn yẹn inshallah. wọ́n ṣe ń gbọ́ náà. wọ́n sọ pé ibi tí mímbà bá wà. bẹ́ẹ̀ni bóyá bí sì ń wọ́n lọ kí ṣùgbọ́n ìpẹ̀yà níbẹ̀. ipe rọ̀ṣúlá ìsàsánà wa sọ pé kò dá ipe bíi tí nígbà bá ti wà yìí gbọ́dọ̀ kírun bẹ́ẹ̀ ni fẹ́ bẹ́ẹ̀ pé ṣé tòótọ́ ni àbí tòótọ́ kọ́. mọ́ṣẹ́ ń gbọ́ báyìí mọ́ṣẹ́ ń gbọ́ ni. ntí èèyàn gbọ́dọ̀ kírun níbi tó bá ga kí ìmáàmù mọ́ kírun níbi tó bá ga ju ti àwọn jàmọ́ kí gbogbo ẹ̀ mihrab kákààbò nìkan wípé ibi ni màmú máa ń dúró sí kákààbò ẹ̀ ká yọ bídíà ọmọ wa oyọ wà kó ṣe wà ordinary báyìí náà ni so ẹni tí ó bá lead yọrọ rà bọ́ síwájú tó bá dẹ̀ lead yẹn yóò kú mbẹ́. asalaamualeykum salaam barakatu. asalaamualeykum salaam barakatu. wa aleykum salaam barakatu. second one is bí n sì bóyá èèyàn wà ní school bẹ́ẹ̀ni. èèyàn wá ń lo nìkọ́ọ̀b. bẹ́ẹ̀ni. bọ èèyàn inform àwọn parents yàn pé èèyàn lo nìkọ́ọ̀b. bẹ́ẹ̀ni. èèyàn wá lọ sílé wọ́n sọ pé kéèyàn yọ nìkọ́ọ̀b yẹn. bẹ́ẹ̀ni. ṣé téèyàn bá padà sí school èèyàn lè lo nìkọ́ọ̀b yẹn táwọn parents dẹ̀ sọ pé àwọn ò fẹ́ kéèyàn lò. kó jẹ́ kí wọ́n gbọ́ yé táyé lílo rẹ̀ bá yọ lẹ́nu school ó lè lò ṣùgbọ́n tó bá fẹ́ wá di wípé yóò tún kọ́ọ̀sì fitna mi tí ó fitna tí ó bẹ́ńlẹ̀ lọ kó yẹra ná kó fi délé ọkọ rẹ̀ tó bá délé ọkọ rẹ̀ ọlọ́mọ fi rọ̀ lọ́mọ. asalaamualeykum. salaamualeykum ọ̀túnla. waaleykum salaam ọ̀túnla. kwẹ́sọ̀n mi ọ̀nà méjì ni àkọ́kọ́ lórí irun ṣíṣe. kí ni ẹ̀rí ta ní tó àbí tó gbọ̀rọ̀ aláyè pé a lè fọṣẹ sírun wa that is the first one. rárá ẹ̀rí tí ó sọ pé a lè fi sí ni kó kọ́kọ́ mú wa. àgbọ̀ yín dáadáa sá o. ẹ̀rí tó sọ pé a lè ṣe ni ó kọ́kọ́ mú wa ná. mi ò lẹ́rìí kankan mo fẹ́ kẹ́ ẹ translate mi. <laughs> so ẹ̀rí tó wà ní wípé gbogbo nǹkan o ẹ̀tọ́ ni fún mùsùlùmí àyàfi ntí ọlọ́run ọba bá ṣe léèwọ̀ torí wípé. Mm -hmm ọlọ́run ọbẹ̀ yìí sọba tí máa gbàgbé tí ìbá ṣẹ̀tọ́ ni gẹ́gẹ́ bí àpèjúwe nísìn ní ayé àwọn àwọn wọ́n ń bira wọn léèrè coitus interruptus kéèyàn fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ kọ́ wá di wípé nígbà tó fẹ́ dámìíra kó wá withdraw torí pé kò fẹ́ dámìíra sí lára ṣé ẹ̀tọ́ ni àbí haram àwọn sàbẹ̀ kí ni wọ́n fi dára wọn lóhùn wọ́n ní àwọn ń ṣe láyé òjíṣẹ́ náà sàásùlám kúránì dẹ̀ ń sọ kalẹ̀ tó bá jẹ́ wípé èèwọ̀ ni ọlọ́run ò ní ọlọ́run láwọn làwọn yọ sọ kalẹ̀ kí ni òjíṣẹ́ náà sàǹkà sọ ni wípé ọba àṣẹ bẹ́ẹ̀ o tí omi yẹn bá dàtàrò òkúta tó náà bá bá kọ wípé ọmọ jáde lára rẹ̀ yóò jáde so ó dẹ̀ ṣe lóòótọ́ ó dẹ̀ dogun tó bá ti dòun kọ́ a sọ pé ọ̀fẹ́ dànù nǹkan mi tó so kéèyàn má ní lánìyàn wípé mi ì fẹ́ bímọ pípọ̀ mi ì fẹ́ ṣe kínní òòṣì ń ó ní so gbogbo eléyìí èèyàn gbọ́dọ̀ sọ aha but n ta fẹ́ múlò bí ilé wípé. tó bá jẹ́ wípé ṣíṣe rẹ̀ èèwọ̀ ni ọlọ́run text yóò wà lórí rẹ̀ ntí ọlọ́run ọba bá ti dákẹ́ lé lórí ó fi fún ó fi ó fi bùn ó mọ̀ èyí ni so obìnrin lè ṣe irun ṣùgbọ́n kó ṣọ́ àníyàn rẹ̀ ṣó fẹ́ fi dá ọkọ rẹ̀ lọ́rùn ni láti fi pe orí rẹ̀ wálé àbọ̀fẹ́ fi jọ ìyàwó Clinton tàbọ̀fẹ́ fi jọ ìyàwó kèfèrí kan tó jẹ́ pé òun láìkì bó ṣe máa ń ṣe èyí ń tiri tẹ̀síbí sóti ẹ̀ báyìí nìyí kí ìbá ti ń ṣe yẹn o ó kàn ṣe láti fi ṣẹ̀ṣọ́ láti fi dá ọkọ rẹ̀ lọ́rùn èyí wọn pàmísìkò wọlé wàhálà. ẹlẹ́kẹ̀jì ṣé a lè lo òwú antimakasa láti fi ṣe irun. òwú antimakasa láti fi di irun ní àlè lò ó kínlẹ̀ rí òjíṣẹ́ náà àṣìlá ní obìnrin ò gbọ́dọ̀ so nǹkan kan gbólóǹtọ́ lò ní nǹkan kan zajara nabiyu sallallahu alayhi wa sallam an taslam ra'a bi shi'riha shi'riha shay'an yani tankir li tufidu ó ní òjíṣẹ́ náà sílám ṣe ìkìlọ̀ pé òjíṣẹ́ náà sílám ṣe ìkìlọ̀ pé obìnrin ò gbọ́dọ̀ so nǹkan kan mọ irun rẹ̀ gbólóhùn nǹkan kan ló mú kí àlè lo rọ́bà àlè lo òwú àlè sàtàjìmẹ́ǹtì sótì yé báyìí nísìnyí obìnrin ò lè ṣe léyìí. sàmàlẹ́kùn àmọ́. wàhálà sàtàlá ọmọ kékeré tí ò ti dàgbà àwa fi lẹ̀kẹ̀ sí a fi kíní sí wọ́n ní kò affect àwọn because kì í ṣe tí kì í ṣe attachment nítorí ṣe differentiate láàrin irun rẹ̀ eh, fún ọmọ kékeré náà wàhálà kò sọ̀rọ̀ tọ́lá wàhálà kò sọ̀rọ̀ tọ́lá. ìbéèrè tí kẹ́hìn fẹ́ bẹ̀rẹ̀ ni pé bóyá àwọn àti àfa ẹ̀ wọ́n jọ ní nǹkan ṣe pọ̀ ní alẹ́. bẹ́ẹ̀ni. ó wá di àárọ̀ ọjọ́ kejì. táyì tó fẹ́ wẹ̀ nìyẹn ṣá. before ṣùgbọ́n bó ṣe wá rí i pé òun ti òun ò ní ìrùn mọ́. bẹ́ẹ̀ni. so wọ́n fẹ́ béèrè pé irú condition ṣé ó máa wẹ́ ìwẹ́ sí jẹ́nàbà ni. ọ̀tọ̀ọ̀tọ̀ ni yọ̀wẹ̀ ti jẹ́nàbà. pé ṣé ó máa wẹ̀ nínú. yọ̀wẹ̀ ti jẹ́nàbà yóò wọ lẹ́sẹ̀kẹsẹ̀ torí kò papọ̀ mọ́ra wọn bó ṣe jẹ́ wípé bó bá wà nínú oxalat kò ní irun ṣùgbọ́n òun àtọkọ rẹ̀ jọ ṣeré kì í ṣeré wípé wọ́n wọlé tira wọn o torí wípé kó wà ní oxalat míì ní wípé wọn ò lè ṣeré ibi tí wọ́n ti wá ń ṣeré yẹn ó wá come on yẹn ìyàwó débi pé nǹkan jáde lára yóò wẹ̀wẹ̀ yẹn lọ́tọ̀ even though uh, ó yìí ṣe nǹkan oṣù lọ́wọ́ nǹkan oṣù ọ̀tọ̀ eléyìí ọ̀tọ̀ dẹ́rù pé ó ti pín sí méjì báyìí nìyẹn. now. lórí ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé. obìnrin tó yẹ pé ó ti ń ṣiṣẹ́ kó tó má rì. bẹ́ẹ̀ni. iṣẹ́ yẹn ó máa ń jí kúrò nílé ní nǹkan bíi six thirty. bẹ́ẹ̀ni. á jẹ́ wọlé níbi ten or nine thirty lálẹ́. bẹ́ẹ̀ni. tó tó bá má rì tán ó lè kó tó má rì gan-an kìí ṣe iṣẹ́ wá rì tán ó wá pọn dandan kó jẹ́ lórí bó thirty to ten ìyàwó ta nìyẹn kì í ṣe ìyàwó lé. سبحانك اللهم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك àwọn nǹkan tí ó jẹ kó fi máa rí ọlọ́run ọba súnmọ́ yóò máa ní lára bíi kíámọ̀lẹ́yìn àti bíi uh, kíámọ̀lẹ́yìn náà ní tìláwà because ìtọ́ dáa jù àsìkò tó dájú pé kéèyàn ṣe tìláwà náà ní fi kíyàmù lẹ́yìn àti àwọn gbígbà yóò máa nira so iṣẹ́ ẹnu èyàn ọkùn fún èyàn ní pé ọ̀pọ̀lọpọ̀ istighfar ṣiṣẹ́ alamakulli warhamni wa tubu alayya innaka anta tawwabul ghafurur rahim àti ọ̀pọ̀lọpọ̀ tasbihat tahmidat talilat tabirat subhanallah walhamdulillah wala ilaha illallah wa akbar wala hawla wala quwwata illa billah astaghfirullah kí ẹ dẹ́ jìnnà sí ti ọlọ́run ọba ọ̀fẹ́ yàtọ̀ sí yẹn kí kó máa ṣègbìyànjú kó máa kí wọn bá tó lè kí kó tó sùn tó bá ń dún ní mọ́ eléyìí. tó bá fi sùn láìkí torí pé kò kí ara dẹ̀ ti dún ní oorun ẹ̀ ò ní ṣe é sùn wọ́ra bí wàtá yẹ pé nísìnyí èèyàn ò kí ṣá ikò tó sùn oorun ẹ̀ ò ní ṣe sùn wọ́ra tí ó bá fi ṣe díẹ̀ yóò tají so tí ti di wípé kí kó tó sùn eléyìí náà lè yóò Muhammad sallallahu wa sallam ọ̀kan nínú àwọn sàábí lálàyé pé òun kú. wọ́n ń wọ̀ lọ sínú náà kò sí éèlà tí òjíṣẹ́ náà àṣálà ń fún tó ṣẹlẹ̀ sí wípé jọ bí òun kíkì àwọlẹ̀ ìlú pátì so òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ pé alaykum bil qiyamil layl fa innahu daabu salihin qablakum wa qurbatu ila Allah wa mukaffirat lis sayyiat wa man'ata 'ala al-ithm وفي رواية وهذه رواية هذه الزيادة يعني قد تكلم فيه فيها العلماء و ومترد الداهي عن الجفت wípé ọdọwọ yín o èèyàn mọlẹyìn o ẹ má fi kí amúlẹyìn ṣeré ajé ara mùsùlùmí ni eléyìí tọjọ pé tíyẹn bá fi ń ṣe é dáàbò sọlíhìn àkọbílọ́kùn ó jẹ́ ìṣesí àwọn ẹni ire tí wọ́n ṣáájú yín tí ẹ bá fẹ́ jẹ́ ní ire níwájú ọlọ́run ọba ẹ má fi kí á mọ̀ lẹ́yìn ẹ má fi ilẹ̀. Ah, mọ́sálẹ̀ tó bá fẹ́ le láti máa jíròrò kí ẹ̀ tó sùn ṣíìtì kọ̀ọ̀kan ọ lè máa fi kó fi ṣe rákà tó bá mẹ́wàá ajẹ́rákà mẹ́wàá ni jùsù kìíní adẹ́fìkan ṣe wítọ̀ àfisùn tọba wa jí lóru olè mọ́ráká méjì wọ̀ but ọkàn balẹ̀ wípé òun ti kí wítìrì òun kó òun tó sùn ló fi jẹ́ wípé òjíṣẹ́ náà Muhammad ó ń kí níbẹ̀rẹ̀ ó ń jí kí ó ń kí níbẹ̀rẹ̀ ó ń kí láàrin òru ó ń ní sùn èyí ò ní òru mẹ́ta àgbẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta náà ló ṣe but èyí tó tánlé lórí sallallahu alaihi wa sallam òun ni ti sahab ti ìdákẹ́ta àgbẹ̀yìn tí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé ọlọ́run ọba máa ń sọ̀kalẹ̀ bó ṣe bá títú bí ọlá rẹ̀ mu láti béèrè ta ló ń fẹ́ dáríjì ta ló ń fẹ́ àánú ta ló fẹ́ kí ta ló ń ní bùkátà láti fi kí òun ó bá gbọ́ bùkátà rẹ̀ tí ẹ̀ bá fẹ́ jẹ́ nire àwọn nǹkan tí jẹ́ kéèyàn jẹ́ nire ni òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam wọ́n qurbatu ila Allah ìmọ̀ mú kéèyàn súnmọ́ lọ́wọ́ bá ìmọ̀ mú kéèyàn súnmọ́ lọ́wọ́ bá tí wọ́n bá rẹ̀ ti súnmọ́ lọ́wọ́ bá yàní kìlẹ̀yìn ọlọ́wọ́ bá sọ ó ní ìdí ẹnu tí ń fi sọ̀rọ̀ etí tí ń gbọ́ràn. ojú tí ń fi ń ríran ọwọ́ tí ń fi ń gbá nǹkan mú kì í wá sèyìn nìkan tó bá bẹ̀ mí lórí nǹkan kan kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ máa fún ní nǹkan ọ̀hún tó bá dẹ̀ wá lórí nǹkan kò sí mi ní jẹ́ kó ṣẹlẹ̀ sí àǹfààní sísúnmọ́ ọlọ́run ọba òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam wa mukaffirat lè sèyíàt yìí máa ń pa ẹ̀ṣẹ̀ èèyàn rẹ àṣìṣe tí èèyàn bá ṣe ó máa ń ó máa ń jẹ́ kó parẹ́ so èèyàn máa ń ti jí lóru àyà ní tí ń bẹ lọ́wọ́ ọba fi Kùránì bẹ lọ́wọ́ ọba àdínlá àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam ọgọ́rọ̀ wọn jọ́ keje ni wọ́n máa ń parí Kùránì omi nù wọn ọjọ́ kẹwàá omi ogúnjọ́ omi ìjọ mẹ́ẹ̀ẹ́dógún omi ẹ̀ẹ̀kan ní oṣù omi ẹ̀ẹ̀kan ní ogójì ọjọ́ kí mùsùlùmí má jẹ́ kó ṣẹlẹ̀ sóhun pé ọdún wa parí kò tiẹ̀ parí kúrò alẹ́ kan ṣoṣo orí burúkú ni jáì kọ́lọ́wọ́n ọ̀yà wáyà ló fi jẹ́ pé bí èèyàn bá ṣe ń súnmọ́ Kùránì sí i bẹ́ẹ̀ ni ìsúnmọ́lọ́wọ́n ọba rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe máa ọ máa pọ̀ sí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam wa fi máa bẹ̀ wọ́n ní wọ́n mọ̀ hàtà ومتردد ومنحت عن الإثم إما قديك يندشق látara àti dẹ́ṣẹ̀ yóò ní lára ẹ̀yin ò ní ìkọ̀sílẹ̀ ní kíkọ̀ mẹ́ta ìyá ni talaqul ba'i kò sí igi kankan láàrin òun àti ẹsẹ̀ mọ́ àti dẹ́sẹ̀ gan bí bó jẹ́ wípé kò lè rọrùn kó ìgbẹ́ máa gbẹ̀ ẹ́ nísìn kó wá gbé ásìdì mu tàbí kó gbé pósì yóò nílára àti ṣe. tí a bá wo ṣe sí àwọn sàbẹ̀ òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ó ń fún wa ní àlàyé lérí eléyìí ní dáadáa yẹ pé àwọn nǹkan tí ó jẹ́ wípé àwa ń wò wípé kò sí bó la ṣe fẹ́ ṣe ó rọ̀ wọ́n lọ́rùn níbi à ń jẹ̀kọ̀ torí wípé kí ni wọn ò wó bí ọ̀hún ni wọ́n ń wò tó gbogbo orú nǹkan báyìí yìí máa jẹ́ kí ọmọ ń kóyàn àrò fún orú nǹkan báyìí.

fi sùn gbàgbé tí ò rí kí lóru tọ́ba wa kí lọ́sàn-án ẹ̀yìn ní àsìkò dọ́ha tó kí ní méjìlá àhàbí ìgbà tó jẹ́ wípé ó kí ní òru náà ni lójíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam sọ wípé ẹni tó yí ọba rí ìṣubú rẹ̀ ṣe lóru tọ́ba wa ṣe ní àárín ìgbàlẹ̀ mọ́ títí títí táwọn zohor pé bí ìgbà tó kí ní òru náà ni kìí ṣe tí mùsùlùmí máa ń fi ṣeré torí àjẹ ara mùsùlùmí ni eléyìí nínú tí kíyàn tí èèyàn gbọ́dọ̀ ṣọ́ àwọn afáàmì máa ń sọ pé nínú àwọn bìdà áàtì tó kọ́kọ́ ṣẹlẹ̀ nínú ọmọ ẹni wípé lẹ́yìn ìṣá kíyàn tún wá jókòó máa ṣeré gbé kankan rárá tó bá di kíṣà ìtàn kọ́ lọ́sùn ni kó fi lè tètè ìsìndáàdàn lè kíyàmù lẹ́yìn kó fi rọ̀ lọ́rùn láti dìde lóru torí tí ó bá dìde lóru yàrá àpẹẹrẹ burúkú so gbogbo àwọn nǹkan míì tí èèyàn máa ń ṣe lẹ́yìn ẹ̀ṣà tí èyí ṣe dárùsù torí ọ̀rọ̀ tó ń ta gbaniláyè láti sọ lẹ́yìn ẹ̀ṣà òun náà ní dárùsù bóyá wọ́n kéwú kan wọ́n tó yẹ pé kéwùn gan kò ní jẹ́ kóhun ó lè wọra torí kéwù o torí ọ̀gọ̀rọ̀ tí àwọn èèyàn gbé kalẹ̀ nísìnyí ránṣẹ́ kàkiri sí kéwù yáni ká máa kọrin ká máa prepare fún mọ́lídì ká máa prepare fún eh, ìjìra oríṣiríṣi àtọmọdé àtàgbà àtòmìnrin àtọkùnrin tí wọ́n ti bàlágà tí wọ́n á gbé ìlú síta tí wọ́n máa lùlù gidi tí wọ́n láwọn ń ṣe àwọn ń ṣe tadribat eléyìí ṣara rẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń dẹ̀ ń pè tí wọ́n láwọn ń jàfa ní tí wọ́n fi ń jàfa nù ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n dálé kí tí wọ́n fi dálé kí lẹ́nu ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ní mọ́ṣáláṣí ní wọ́n fi dá mọ́ṣáláṣí lẹ́nu tó fi jẹ́ pé eh, aburú tó ṣubú lù wá látara ẹ̀mí ẹ̀mí Islam gangan nítorí ẹ̀mí àkọ́kọ́ Islam náà ní wípé albuyut òyà ní wal masajid inú ilé ẹnìkọ̀ọ̀kan wa àti nínú àwọn mọ́sálásí wa tí mọ́sálásí ọba ti rí bó ṣe yẹ kó rí àwùjọ òníyanjú bínú ilé ọba ṣe tò bó ṣe yẹ kó tò àwùjọ ò máa dojúrú ni tí ọba ti ẹ̀fẹ́ dojúrú nínú ilé tí mọ́sálásí bá yanjú mọ́sálásí ó tún ṣe ipa tí ó fi jẹ́ wípé inú ilé ó yanjú ṣùgbọ́n tí inú ilé ó yanjú

ìgbáradì àti múralẹ̀ fún kìámà lẹ́yìn yóò fi rọrùn torí kìí ṣe tí mùsùlùmí tí ó gbọ́dọ̀ gbé jùlẹ̀ láìsí tọrọ bá ti dojúrú ntí àkọ́kọ́ máa yanjú ni wípé bóòlù àṣetò àárín àwọn àtọ́lọ́wọ́n ọba torí táàrin àwọn àtọ́lọ́wọ́n ọba ti tò ìyókù ọ̀tọ̀ tí yóò ti tò kò sí bí òṣèlú tò kọ́lá mọ́tàdé kó fún àtò lọ́kùnrin náà kẹrin sọ. ara ọ̀yà. pẹ́sẹ̀ tí wọ́n tún bèrè ni wọ́n ní pé ṣé náfìláwà síwájú asúrì tàbí lẹ́yìn asúrì. òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam ó ní Allah abdan sallá qabla al-asr arba'a ọkọ̀ mu kọ́ rasulullah sallallahu alayhi wa sallam kíkẹ́ ọlọ́run ọba máa bá ẹrú tó kíra káà mẹ́rin kó tó kí asúrì. bó láti kí a kì bá ń ṣe ń kí zuhur òpó mẹ́rin náà ni pẹ̀lú tẹ̀síọ́hùdù kan àní sálámà lẹ́yìn rákà méjì bí ó ṣe máa ń kinu ẹ̀rí dẹ̀ tó wà wípé lẹ́yìn asri ní fẹ́lifẹ́li ó máa ń kí rákà méjì gẹ́gẹ́ bí ó ṣe wá pẹ̀lú ọ̀kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ayé Sayyidina Umar radiyallahu anhu khilafa rẹ̀. sàbẹ yẹn bẹ̀rẹ̀ sí ó gbé náfìlà dúró lẹ́yìn ha sẹyìn amọrò wa mú igi dání pé ó fẹ́ làmà ó wá fọwọ́ blọọkù sẹyìn Umar radiyallahu anhu ǹgbà tí sẹyìn amọrò wa dúró de kò fi kí wọn ni ẹ̀yin afa ìwọ tún lélẹyìí ni mo kì í níṣẹ́ ju ẹ̀ńtọ́ dáa ju àtẹ̀mí lọ òjíṣẹ́ kọ̀dé kí wọ́n ní tiẹ̀ ń bẹ̀ dáhùn bẹ́ẹ̀ àwọn kan sẹ́ẹ̀ gba ẹ̀sìn táyìn ṣàlàyé ẹ̀hún fún wọn wọn ò ní mọ̀ wípé méjì lẹ́yìn asiri ọ̀tọ̀ ni wọ́n rò pé ara asiri náà ní kí wọ́n máa wá sọ asiri di mẹ́fà so ìlà tí tó fi fẹ́ kọ́ dínú ṣùgbọ́n tí éèlà ń bá ti kó mbẹ́ náfìlà lẹ́yìn asiri yaani sunna ni àwọn sàbí ṣe àwọn tábì ń ṣe àwọn tábì tábì ń ṣe wọn ọ̀pọ̀lọpọ̀ ni ó fi jẹ́ pé ari nínú Bukhari sẹ́yìn Abdullahi ibn Umar rudal anu máa ń sọ yìí pé àsìkò tẹ́nibọ̀dì bá fẹ́ kí mo tí ì bá ti ṣe wípé òun sẹ́yìn yọ tàbọ́sẹ̀ fẹ́ wọ̀ èmi ò ní kọ́ díẹ̀ ní kankan so sunna ni but kọ́ má jẹ́ wípé nígbà tí òun bá wá ń rẹ́rù dòdò tó fẹ́ wọ̀ tàbí nígbà tó òun bá fẹ́ jáde láàárọ̀ lèyàn lèyàn fẹ́ kí náfìlà rẹ̀ but náfìlà lẹ́yìn aṣọ ìyá rẹ̀ súnà ni. ìlọ́kùnrin lọ fẹ́ wọ́n ní pé ṣé ó dáa kí èèyàn máa suspect mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ wípé ó láburú kan lọ́wọ́ àbó ó máa ń èèyàn búra sí gbogbo ìgbà ó ṣe lè dà. tó bá jẹ́ pé ní aláburú ni tọ́ba yẹ pé ṣe àrùn rẹ̀ aláburú ni kí a kóra ró fún ọpọn dandan kọ́mọ kò sínú páńpẹ́ rẹ̀ ṣùgbọ́n tọ́ba jẹ́ wípé ìyá ẹni tó jẹ́ wípé dáadáa náà la màmá ló fi jẹ́ pé ọ̀ràn yẹn ni ká mọ ẹni tí afẹ́ bá rìn afẹ́ bá ṣe irú èèyàn wo ni bó ní ṣe ṣe àhán sọkọ́ má fi di pé àkóṣinú aburú rẹ̀ níta bá rìn àjò bá nǹkan pọ̀ àmọ́ bó ṣe ń ṣe nínú ilé rẹ̀ dájúdájú. ẹ dákun lọ́kẹ́ wọ́n ní kẹ́ dákun báwo la ṣe lè fọ́ọ̀mù àwùjọ tó jẹ́ ti mùsùlùmí pẹ̀lú khalifa kí báwo la ṣe lè ṣe lè. yà á rà bí tasfiya wa tarbiya. òun náà ni wípé láti inú ilé ẹnì kọ̀ọ̀kan wa látara ẹnì kọ̀ọ̀kan wa ntí bá ṣara rẹ̀ tó yapa sí tó náà Muhammad sallallahu alaihi wa sallam tó lọ́wọ́ bá fi hàn tá ṣe yáni gbogbo wa ara nafsihi basira olúkálukú lórí ra dá wọn náà alqa ma'azira kódà bá ń ha so nídìí eléyìí àwọn ibi tí a ti jìnnà títí ọlọ́run báyìí pàápàá jùlọ níbi àkídà àwọn àdìọ́kàn lóríṣiríṣi tó yapa sí tí ọlọ́run bá fi rọ́jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam yaani ló fi jẹ́ pé kalimatu tawhid qabla tawhid kalima a gbọ́dọ̀ yẹn ju tawhid ìmú ọlọ́run ọba lọ́kan ṣoṣo ní ọba tá a sìn ọba tá a gbára lé ọba tá a ké pé ọba tí a fẹ́ tọkàntọkàn ọba tó jẹ́ pé òun láàmà pèpè lọ sídìí rẹ̀ nìkan a gbọ́dọ̀ yẹn ju eléyìí kí ẹnu wa tó papọ̀ kọ́kàn wa tó papọ̀ tí eléyìí ọba yẹn ju ọ̀rọ̀ ò bí àìjẹ́ ọ̀kan ṣoṣo àwọn sàbí òjíṣẹ́ náà Muhammad sallallahu bó ṣe burú tó kí wọ́n tó kó tó di pé jíṣẹ́ náà sálàm dé gbogbo ìgbà ogun ni wọ́n ń jà ìran ìyọ́bẹ̀lẹ̀ ìjà tó wọ́n bá ti ń jà ṣùgbọ́n ìgbà tó jíṣẹ́ náà sálàm dé tọ́pa ọkàn wọn pọ̀ sójú ọ̀nà ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ọkàn wọn papọ̀ wọ́n ń bára wọn ṣe bí ìgbà tó jẹ́ wípé wọn ò tiẹ̀ jà rí wọ́n bí wọn pọ̀ ní. eléyìí ni àkọ́kọ́ fi yẹn ju ọ̀rọ̀ tá wọn á yẹjú èèyàn àwọn sunan bóòlù jíṣẹ́ lásán àṣùlám ṣe ṣe nǹkan ní ọ̀nà tí àwọn sàájú jíṣẹ́ lásán àṣùlám gbàgbà wa á mà tẹ̀lé ilé yaani alárọ́gbìn àǹfì mẹ́nà àǹkàrà yaani àwọn tí wọ́n máa ń sàtàkù bá sàtàkù because ẹ wọn ò níná lọ́dọ̀ tí wọ́n lè fi wá sí wọn ò lè lálùjẹ́ náà tí wọ́n fi san wá lẹ́sàn téèyàn bá ti gbọ́yàn yìí ní ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ tẹ́nìkan bá ń sọ láyé káf lawmata la'im tẹ́nìkan bá ń sọ̀sọ̀kúsọ lórí tó dìdá ní lójú ọ̀nà ọlọ́run ọba kò mímí ò ní mí so ntí e ṣara rẹ̀ tó ti wọ̀ torí ntọ́ gba àwùjọ jẹ́ nísìnyí wípé lóru ti dàpọ̀ mọ́sápá ètí èé ṣara ti wọ̀ ọ́ àwọn tó wá jára rẹ̀ ní ọkàn balẹ̀ lé lórí má torí wípé ìmọ̀ ẹ̀sìn fẹ́ẹ̀lì so ntí ìsara rẹ̀ tó ti wọ àyọ̀ dànù ntọ́wọ́ àsara rẹ̀ àwọn àwámọ̀ lórí rẹ̀ àwà dúró lórí ìmọ̀ tí gbogbo ayé bá tiẹ̀ ń pariwo látàrí ilé inshallah al-karim tí ọkàn wa bá ta tẹ̀bà eléyìí tọ́lọ́wọ́n bá bá ní níṣìjú ayé wa ni ó ti ṣẹlẹ̀ àmì ìfìlàfà tó bá lè pé lẹ́yìn wa náà ni a kù lérí tí ọlọ́run ọba fi hàn jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam àbàtọ̀ kì í ṣe bí forming organization oríṣiríṣi wọ́n ti ń fọ́ọ̀mù ẹ̀ nísìnyí ó ti di ogójì ọdún jọ aburú tí wọ́n dálẹ̀ ó burú jù in fact ntẹ́yẹ̀ lè sọ ni wípé wọ́n gbé ẹ̀sìn míì jáde yàtọ̀ sí tí wọ́n fi rán jíṣẹ́ house lásán torí wọ́n ní constitution wọ́n ní gbogbo ẹ̀ tọ́ yapa sí ntọ́lọ́ wọn bá fi rán jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ pé àwọn ọmọ ẹgbẹ́ wọ́n bá bàrà ara wọn ju mùsùlùmí òkú lọ tọ́lẹ̀ yẹ pé ọ̀tá wo nti nengwi esiti afun ọgbọrọ wọn adapẹ halkọ náà fẹ dẹgbẹ halkọ dẹgbẹ mọwákìfọ àwọn yẹn yà pàṣẹra wọn bọtẹ bá ti rẹẹrì fún wọn tẹrí kìí ṣe pé wọn fi sọ pé àfi ntí lágbájá bá sọ rárá nítorí sẹnà àṣàlà bá sọ ni ọ̀rọ̀ tí wọn ẹlúkálukú bá rẹ sọ pé ẹrí dà ẹrí ni wọn tẹlẹ kìí ṣe pé bá constitution ẹgbẹ kan constitution ti wà ń lẹ̀ fún tó dá wa so constitution la gbọ́dọ̀ tẹ̀lé ẹni tá a fi ìṣèwájọ tọ́lọ́wọ́n bó fi gba ẹ̀sìn lọ́wọ́ wa ọlọ́wọ́n ọba ò lé wa ká lórí rẹ̀ ó ní Muhammad sallallahu alayhi wa sallam so eyín ò ní tí a máa lé nínú gbogbo ṣe sí wa látàrí eléyìí lọ́yìn kòǹgé oríire ó fi ṣe kọ́lọ́wọ́n ọba kọ́ mọ́sá àti àti kòǹgé oríire. wọ́n ní pé ṣé ànábì sọ́lẹ̀ pé ìran kan ló gbọ́dọ̀ tí ìfìlápá bá fi ṣẹlẹ̀ ìran kan ló gbọ́dọ̀ jẹ́ adarí wa bí ó jẹ́ kàlífà àbí bí ara tí ó la kankan lẹ̀ dúpẹ́ báwo láti chúùsì yẹn tí ó jẹ́ kàlífà. òjíṣẹ́ náà kà sọ́ra ní olórí òní ní kùrẹ́ṣì lọ́wọ́ àwọn hadith lórí rẹ̀ ọ̀sọ̀ yìí ọ̀wá ni tí wọ́n bá tọrọ wọn bá ti dojúrú ọ̀rọ̀ mùsùlùmí ó dojúrú ọ sọ nípa rẹ̀ torí ọba ti bọ́ lọ́wọ́ wọn tọ̀ aburú ńlá ni ó jẹ ọ sọ nípa rẹ̀ nǹkan bá bọ́dù kò ní takú wọ́n ní pé èwo ló dáa jù ṣe ká fún ọmọ wa ní orúkọ wa tá à ń jẹ kó máa jẹ́ gẹ́gẹ́ bí sọ́ọ̀nì àbí orúkọ tí bàbá wa ń jẹ àwọn fámìlì ìmọ̀ wa wípé wo ló da dúró méjèèjì àbí ìwò gẹ́gẹ́ ní sọ́nà ní méjèèjì. a mi ò kọ́ ṣe é. bóyá nísì bóyá nísì Zakaria lórúkọ mi ah. mo bí Mariam ah. so ní iléèwé kó máa jẹ́ Mariam Zakaria ah. àbí orúkọ tèmi ń jẹ́ lọ́dọ̀ bàbá tèmi ní kí n fún kó máa jẹ́ ní gẹ́gẹ́ bí báwọn yẹn ṣe máa ń ṣe nílùú wọ́n lè Okay. Abdullahi bin Najimuddin bin Sulaiman Muhammad Awad. Ah, yóò jẹ lọ bá wọn sọ pé bàbá rẹ̀ lélẹ̀ bàbá bàbá lélẹ̀. Ah, bàbá bàbá náà bàbá ni o. Bàbá bàbá bàbá lòun náà o. Ah, rárá bàbá bàbá bàbá lòun náà. Bàbá bàbá bàbá ni. Ìyá àyà ìyá ni. Eh, إلى المدرسة سبدي سلامي على مدير <laughs> نعم so bó ṣe rí nù. lọ́kùnrin náà fẹ́rẹ̀ ẹ̀ wọ́n ní pé nǹkan kan wà tí àwọn èèyàn máa ń ṣe wíwá nílẹ̀ Yorùbá bíi pé tí èèyàn bá bímọ àkọ́kọ́ wọn ò ní pé bàbá èèyàn ní òkò jáde wọ́n ní pé ṣé súnà nílẹ̀ àbí bídíà àti pé ta ní òrẹ́ ẹran ṣé bàbá náà ní òrẹ́ ẹran fún akẹ́kọ̀ọ́ náà ní àbí ẹni tó bí wọn gẹ́gẹ́ ní òrẹ́ ẹran. ẹ̀tọ́ bàbá ní wípé kó fún ọmọ lóko kó dẹ̀ fún kó dẹ̀ ẹ̀tọ́ bàbá tó bímọ gangan ni but baba baba òun gan ni bàbá tiẹ̀ náà ni bàbá tiẹ̀ náà ni ok so kí wọ́n má jẹ́ kó di fanfa tí ó fi wá dá ìjọba àrùn bàbá sọmọ jẹ́ tágbọ̀ yẹn ọba sì sí ká ń fàgbọ̀ yẹn yé wọn àwọn kọ́tọ́ dáa ni ẹ̀tọ́ ni nǹkan kan ni kéèyàn máa ń ṣe ní àdánìkànjẹ ẹ̀ka bùdù kó wọn kà máa sólò nípa àgbóyè ẹ̀sìn kọ́ wá di àtùpà kí n tàn mọ́lẹ̀ síta tí àyíká rẹ̀ gan wá ṣókùn so àwọn òbí èèyàn máa èèyàn máa kárí wọn àlọ́ lórí àgbóyè ẹ̀rí nǹkan báyìí nǹkan báyìí tí wọn ò bá gbọ́yé pẹ̀lú àwọn ẹ̀rí torí ntí máa sábà fà ní wípé àwọn bàbá bàbá àwọn ọ̀bọ̀rọ̀ àwọn tí wọ́n pè ní ẹ̀yà àfa àti agbára lé wọn fà kankan èyí tó dẹ̀ fanu wọn àtẹnujẹ ò jẹ́ kí wọ́n lè sọ òdodo so wọ́n ti ní orúkọ tí wọ́n kọ́ lẹ̀ yìí pé ọmọ tí wọ́n bá bí níjọ́ kan orúkọ tí ó jẹ́ ni ọmọ tí ha. tí wọ́n tẹ̀ sí ẹ̀rí fún báwọn so ntẹ́yìn ó ṣe ni wípé yẹn kọ̀kọ́ jẹ́ kí àwọn òbí ọ gbọ́ eléyìí yé ó kọ báyìí nítorí túmọ̀ sí ni ó kọ báyìí túmọ̀ sí ni tí wọ́n bá rí kà látara bẹ́ẹ̀ òye tí wọ́n náà ó ṣì tí òfin jẹ́ pé ẹnìkan kan ó rí wọn àwọn àti wọ́n ní pé kí ọmọ tí wọ́n bí ọmọ zina àti pé ní tábà pèyàn sákẹ́kọ̀ọ́ ọlọ́run láì ṣé yẹn lè lọ àti pé báwo ni ó ṣe báwo yẹn ṣe wà zinjọ́ náà ní ọjọ́ tán bí ọmọ zina tán ṣe àkẹ́kọ̀ọ́ rẹ̀ náà. ẹ tọ́ba ti di pé wọ́n lọ wọ́n fẹ́ ṣe wá sí wọn ò lè lọ èèyàn bí béèrè pé tí wọ́n lè lo òsín bẹ̀ mọ́nu lílọ yóò jẹ́ pé bí mọ́sálà àbáṣe máa fẹ́ ṣẹlẹ̀ sí i tó bá jẹ́ pé látara lílọ torí ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ bá ń ti ń fẹ́ àwọ̀ wọ́n kàn wo bí tàbá ti róbìnrin náà ni kádẹ̀ bára wa ní sọ̀rọ̀ àwọn òbí gbà àwọn òbí ọgbà kẹ́dẹ̀ mọ́ wọn mọ́ definition dàrífù zinaga wọn mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ mọ́ àrí nínú àwọn tí wọ́n ń dúró pa àwọn lágbọ̀ yìí gan tọ́ ẹ pé wò ó tóun bá ti bọ́ ọmọ sọ̀rọ̀ tó ti gbà kó ọmọ súnmọ́ lọ lókun. Ẹ̀yìnwá ọ̀rẹ́ mú o ń ṣe àdísì túwá lórí rẹ wípé a ó ti bàlágà náà tọ́ba rẹ̀ ti gbà ó ní ọ̀rọ̀ ara rẹ ti wà lórí ara rẹ ọ̀rẹ́ ta kú sórí kí ó tó di pé wọ́n pe àkíyèsí rẹ̀ gbogbo ń dọ̀nsọ orí burúkú nípa ọ̀yà pàtàkì àfa àwo ló sọ eléyìí nínú ọmọ yìí. lọ́sẹ̀ tó wá ìgbà yìí lọ́sẹ̀ tó wá ń ṣe bí ẹ ń padà díẹ̀díẹ̀ tàrífù ìtumọ̀ zinaga ọ̀gọ̀rọ̀ mọ́ tọ́jọ́ yìí pé ọ̀gọ̀rọ̀ boríborí míì gan kó sí àti onírúgba tọ́jọ́ pé ìpìlẹ̀ yìí tọ́ba rẹ̀ ti wọ́ gbogbo nǹkan wọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀dá so àwọn àlàyé èèyàn á jẹ́ wọn gbọ́ yé ẹni tọ́ba wa fogi fẹ́ǹsì. bá a ṣe ṣe àlàyé tó bá fi jẹ́ pé ẹni tó ṣe mistake tó yẹ pé kò tiẹ̀ dákàn látara lílọ ọbẹ̀ ó lè lọ jẹ́ tí ó jẹ́ kó dákàn torí a rí ọmọ ẹ̀yà kan tí ó ṣerú nǹkan bẹ́ẹ̀ màmá rẹ̀ wá jẹ́ni tó ṣe bí ẹ ń fẹ́ gbẹ́sìn yìí ọ wá pé àwọn kì í ṣe Nàìjíríà ni. ó wá ní kí wọ́n pe nínú àwọn ọmọ ẹ̀yà láti bí iná lọ ọ̀rọ̀ tí ọmọ ẹ̀yà yẹn sọ òun lọ́la àáfàá tí wọ́n pè gan lóyè àti ọmọ yẹn gan tó fi di wípé wọ́n wá di ẹni tí wọ́n yí padà sí dáadáa ọ̀gọ̀rọ̀ gbọ́yé tí mọ́sálà bá máa wà bẹ́ẹ̀ lílọ láti lè sòdodo láti lè fọ̀nà wọn ó wà òkè ṣùgbọ́n dáhùn wípé eléyìí ọkàn sì fẹ́ inú ni kí ẹ̀ yẹra fún un lọ́bẹ̀ tà. wọ́n ní jewelries wo ni àwọn obìnrin lè lò tó jẹ́ mùsùlùmí ṣé gold àbí silver. silver àti gbogbo ń tọ́wà lẹ́yìn rẹ̀ tọ́wà lẹ́yìn rẹ̀. wọ́n lè lo gold sir. ah gold ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ tó jẹ́ pé ó ọ̀n fàfàǹfà tó pọ̀ gan so kí ẹ̀ kúkú yẹra fún láti fi kókó nínú ọ̀sẹ̀ láàfin ọ̀rọ̀ ọ̀bẹ̀ tà. táwọn bá ń tó bá pọ̀ ṣé zaka àbí sọ́dákọ̀ tí ó wọ̀. a zakatọ̀ tó bá ti pọ̀ tó bá ti wọ ní sọ́ọ̀bù wọ́n wọ́n ṣe zaka nù rẹ̀ àwọn sọ́sọ́ wà lórí àwọn. sọ́dáǹsì wà lórí àwọn. bọ́lá ń bá a ṣe dáadáa fún yín sọ́ọ̀. àtẹ̀yìn náà ni. gẹ́gẹ́ bí àwa ṣe wà yìí kí lèèyàn lè máa ṣe máa fi jẹ́ akẹ́kọ̀ọ́ ìmọ̀. yọ máa ha Kùránì yọ máa ṣe ìgbìyànjú láti ha Kùránì yóò máa ṣe ìgbìyànjú láti kọ́ èdè lárúbáwá yóò dẹ̀ máa ṣe ìgbìyànjú láti mọ òfin ẹ̀sìn ẹ̀yìn fiqh wípé tá a bá fẹ́ kírun bọ́lá ṣe kírun tó yẹn jù yóò dẹ̀ máa kọ́ àwọn àdáàbù àdáàbù yìí ni ìmọ̀lẹ̀ tọ́lọ́wọ́n bá máa ń fi ṣí gàgá ọ̀rọ̀ fún yàn afẹ́ yàgbẹ́ bọ́lá ṣe ṣe ayàgbẹ́ tán bọ́lá ṣe fẹ́ ṣe afẹ́ jáde bọ́lá ṣe fẹ́ ṣe afẹ́ wọ bọ́lá ṣe fẹ́ ṣe a fẹ́ wọlé bó la ṣe fẹ́ ṣe a fẹ́ wọṣọ bó la ṣe fẹ́ ṣe irú aṣọ wo ló yẹ ká wọ̀ a fẹ́ sọ̀rọ̀ bó la ṣe ká sọ̀rọ̀ a fẹ́ sùn bó la ṣe ká sùn bá a ṣe fẹ́ jẹun bó la ṣe fẹ́ jẹun tàbá jẹun tán bó la ṣe fẹ́ jẹ gbogbo àwọn àròrí báyìí tó bá ti di wípé ó ń jọ ti òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam yóò jẹ́ background téèyàn ó gbìn kan Quran yìí yà ọ̀rọ̀ lárúbáwá gbígbọ́ yóò yóò yànjú torí pé èèyàn fẹ́ gbọ́ ni láti fi gbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yìí láti fi mú lò so tẹ́lẹ̀ yìí ní ọ̀dọ̀ báyìí téèyàn bá ti tara bọ̀ ìgbà tí ó fi di wípé ó ń wọ age eighteen yóò ti ní àwọn ma'lumat àwọn irinṣẹ́ tí ó fi ṣiṣẹ́ ìgbésí ayé. so ńgbà tí wọ́n bá fi di pé ń di òye ń wá díẹ̀ díẹ̀ díẹ̀ yóò máa di ẹrù jẹjẹ sínú ọba àwọn Imam soyuti rahmatullahi alayhi wa alayhi láti gé kékeré nígbà táwọn àǹfà àwọn ọmọ wa sí nursery àti primary yẹn lónìí nǹkan mẹ́ta ni àwọn máa ń tafizul Quran ati hisab mathematics so ìgbà tó báyà tó báyà wìtí lóga ka ní Quran ó ń yé àwọn àwọn mà pàtó age ten gbogbo ntin ń Quran lọ́mọ ọ̀dẹ̀ mọ̀ ìrọ̀bù rẹ̀ nígbà tí ó bá fi wọ bí twelve bóyá yóò ama ọ̀rọ̀ tó lọ́wọ́ bá sọ yìí hadith tuntun rẹ̀ ni tuntun rẹ̀ ni tuntun ó tún bá gbogbo wọ̀nyí náà ẹ pé ọmọ tí ń bá ń lọ báyìí nígbà tí ó wo fifteen seventeen yóò ti di yóò ti di ògbóǹtarìgì aha gbogbo tafsir Jalalayn ń tó ṣe age seventeen ló ṣe so na fáńdẹ kanisi kì í ṣe ikú nǹkan kan ló fẹ́ ṣe Jalaluddin al-Mahalli ọ̀kan nínú àwọn afáà òun ló ṣe é dídájì tó fi jáde láyé wọ́n wá pé òun kọ́ wá kọ̀m̀plìtì rẹ̀ kọ́ parí rẹ̀ bí àfa yẹn ṣe gbé wá ní àfisọ́ tafsir imaamu jalali jalalu méjì ni wọ́n ṣe ni wọ́n jọ ṣe tafsiru yìí aha so ọ̀dọ́ kànáà tí ó fi máa gbá bọ́ọ̀lù ká gbá tẹkùtẹ níìsì kọ́ máa gbá oríṣiríṣi nǹkan yìí kọ́ tẹ̀bà ti àwọn games orí fóònù orí kíní káàkiri àwọn tẹ̀dìrìbàt lórí tàfíìs Quran ta ha hadith ta ha lóga ta gbọ́yé oríṣiríṣi nǹkan báyìí tí kọ́ tẹ̀bà ti lọ́rùn kásìkò tó bọ́ ọmọ lọ́wọ́ tọ́lá àwọn àgbàlagbà nísìn wọ́n fẹ́ ṣe irú rẹ̀ kò ṣeé ṣe máa ọpọlọ wọn ti di bíi tá a kọ sórí omi sọ ma pé kò lè dúró bó tí nìsín bíi tá a kọ tá a mọ tá a mọ tá a kọ sórí àmà ni bíi bíi tá a carve yóò dúró digidigbi mbẹ kó tó di pé eh, ìgbà yóò wá ká yín kù. kò wá ní afẹ́dà afẹ́sẹ̀ afẹ́sẹ̀ ní òkun náà rọ̀ nǹkan kan ọ̀dẹ̀ ní ti ṣe mọ́ kó tó di gbàyàn ẹ tètè mú àsìkò yìí ẹ tètè mú lò kọ́lọ́mù bá mọ́sá fi ròyìn lọ́rùn. ṣé tòótọ́ ni pé bídẹ́rà halal tó wà bídẹ́rà tó lẹ́tọ̀ọ́ fún yẹn láti ṣe ṣé wà. kò sí kò sí. Ìbéèrè mi ni pé ọmọ ìyá méjì kan wà. Àwọn méjì iṣẹ́ pa wọ́n pọ̀. So ńgbà tó wá gba owó iṣẹ́ tó ṣe. Ẹ̀gbọ́n ó wá sọ pé òun máa gba sixty percent ó máa bá àbúrò ní forty percent. Àbúrò gba bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì náà ọdún ṣe bẹ́ẹ̀. Ńgbà tó wá dé ẹlẹ́ẹ̀kẹta àbúrò wa yàrí. Bí tó ti ń díràgì ẹ̀mí ẹ̀gbọ́n ó wá bọ́ sọ́wọ́ àbúrò ṣé àbúrò yẹn máa wọ náà lè ní. kọ̀mọ́mà kọ̀mọ́mà pa. bẹ́ẹ̀ni àwọn méjì ń jáde pé báwo ló ṣe máa gba fọ́tì. wọ́n á jà sówó kọ́lá wọn kó bá foríjì kó foríjì àwọn méjèèjì. Aksan Allah ọkùnrin àti obìnrin tó ìdí ìdí ẹlẹ́tọ̀ ara wọn. bẹ́ẹ̀ni. ṣó lẹ́tọ̀ kọ́ máa rìn lẹ́gbẹ̀ẹ́ àwọn kọ́ máa fòde gbára wọn. rárá rárá kò lẹ́tọ̀ kò lẹ́tọ̀. yàrá kan lọ fẹ́. ààrẹ wáyé ààrẹ kò sọ̀rọ̀ àǹtọ̀lá. oòrùn wọlé ní oòrùn wọlé ní six alfa six thirty ní six thirty eight. Ah, nísìn to seven gbọ́dọ̀ tá a wà six thirty eight nísìn òun ó ti wọlé then uh, alfajari ń jáde níbi five five uh, five thirty five thirty two nísìn so àwọn àkànṣe mẹ́ta báyìí sí náà eh, ìdá mẹ́ta àkọ́kọ́ ìdá mẹ́ta kejì ìdá mẹ́ta kẹta. ìgbà tó rùn tó bẹ̀rẹ̀ lọ. no six thirty six thirty eight to five thirty eight bí be five thirty eight eh, six thirty eight to five thirty eight láti màgítọ́rùn bá ti wọ̀ ni. Eh, eh, five thirty eight. wọ́n ń ṣe therapy yẹn fáwọn èèyàn. wọ́n mú notice kan tí wọ́n bá ti fi skin èèyàn ah. wọ́n bá ti fi ta ẹni yẹn. fúnra wọn ni wọ́n máa ń pa. fúnra wọn. fúnra ẹni tí ó ń ṣe therapy yẹn. ló máa ń pa. tó fi ń jóyàn yẹn. ló máa pa bí yẹn ló máa pa oyin yẹn. tí wọ́n bá ti mú oyin yẹn tí wọ́n ti fi. wọ́n pa wọn ò pa tí kinní yẹn bá ti yọ lára oyin oyin ó kù. bẹ́ẹ̀ ni àmọ́ àwọn ni wọ́n ń pa fúnra wọn kó tó di pé wọ́n kú káwọn yẹn tó. wọn àbá mú sùúrù pé kí wọ́n jẹ́ kó kú fún rẹ̀ gbọ́n tó bá ti tàn yẹn lẹ́ẹ̀kan kò lè tẹ́ni méjì kejì mọ́. so pípa yẹn lè mú. wọ́n lè má gbọ́ yé wọ́n lè má gbọ́ yé. then <laughs> ìtẹ̀yìn ọba fẹ́ ṣe pàtàkì mọ́sítì. ní àti tí òun wọ̀ àdàpọ̀ òun wọ̀ àdàpọ̀ àwọn mọ́ṣáláṣí. láàrin a lè ṣe bẹ́ẹ̀ ni torí wípé mọ́ṣáláṣí ilé ọlọ́run ọba ni ìtàfi sálámà sí ọlọ́run ọba wípé mo wọlé rẹ̀ o sí sálámà yẹn sì wẹ̀ ọ̀ràn yẹn ni òun ni tahiyatul masjid ló fi jẹ́ ọ̀ràn yẹn ìdí nìyẹn ló fi jẹ́ wípé nígbà tí sàbí yẹn wọnú mọ́ṣáláṣí tó jìṣẹ́ sọ́nà ṣe kútùbà lọ́wọ́ òjijì náà sọ́nà dìde kó múnáfìlà àràká méjì wá òjijì náà sọ́nà àmọ́ ayíkú ẹnikẹ́ni nínú yóò tó bá wọ mọ́ṣáláṣí nígbà tí mo bá ń ṣe kútùbà lọ́wọ́ kó mú rákà méjì wá but kó ṣe ní ṣókí kẹsẹ̀ pé kó a máa fàágùn àyà kó ṣe ní ṣókí. àmọ́ sóòótọ́ ni àwọn òbí sọ pé. sọlá àlá